وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه حديث أنا قلني أني حديث في أسامة بن زيد رضي الله عنهما قال مسا يقين في أسامة ببار زيد صحابي النبوة محمد أو مجيجي صلى الله عليه وسلم قال مسا يونس وعتبوا صحابي النبي أسامة بن زيد أني قال قلت يا رسول الله أتنزل غدا في دارك بمكة قال وهل ترك لنا عقيل من رباع أو دور ثم قال لا يرث المسلم الكافر ولا الكافر المسلم حديثي alákọ̀ọ́kọ́ tá a fẹ́ kà lónìí yìí nínú àwọn òfin ńláńlá tí ó de ta ń lè jogún ta ni ò lè jogún òun ni hadith Usama bin Zaid bin Zaid yìí a ti sọ fúnra wa ní ìjẹ́ẹ̀dógún pé àwọn nǹkan kan bẹ bó tilẹ̀ wù kéèyàn ọtọ́ sí ogún ẹ̀yàn rẹ̀ tó bí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nù nǹkan mẹ́ta ogún náà kéré ni ọ̀pọ̀ ni ẹni náà lẹ́tọ̀ọ́ ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá rántí nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ ni pé ìtìláàfù díìn kẹsìn ọmọ jọra wọn àwọn méjì ẹni ó àtẹni ó jogún rẹ̀ bẹ́ẹ̀ sì wọn ọba ti papọ̀ òun là ń pè ní ìtìláàfù àdìyìn ọmọ ń kírun bàbá òkì àbí bàbá ní ń kírun ọmọ òkì gbogbo orú eléyìí nínú tó lè kọ dí kọmọ ojogun bàbá àbí kí bàbá jẹ ogún ọmọ rẹ nínú sẹríà islam ẹrí lórí eléyìí wá ní hadith usama tá a fẹ́ kà lónìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní ìtàn tó ṣẹlẹ̀ kádìsì yóò tó wáyé òun ni pé gbogbo wa la mọ̀ pé ọmọ onílé ọlọ́nà lànàbì maka sallallahu alayhi wa sallam ọmọ tó ní bíbí òun lànàbì wa muhammad sallallahu alayhi wa sallam nínú ran kùrẹ́sì lànàbì ti jáde àwọn lọ̀gá maka nínú ran kùrẹ́sì bó ti wá tóbi tó bànú hashimi lọ̀gá ibẹ̀ lànàbì tún ti jáde sallallahu alayhi wa sallam à ń sọ eléyìí kí gbogbo ẹni tó bá rà dánwò kan àbí míì nítorí tọlọ́hún májọ lé ọkọ ń di tọlọ́hún o gbogbo bó ti wá jẹ́ yìí bí ìgbà tá a lọ́mọ ọba nínú ìlú tí àwọn bàbá bàbá rẹ̀ ti ń jọba ọ̀sán kan òru kan wá ní jáde kóńdù yìí wọ́n ti ẹ̀fẹ́ pa ọyọ jáde kúrò ní ìlú mákàní ara ẹ̀kọ́ yìí là nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ń anabi kú ní maka ọlọ madina wọn ò jí ó mú nǹkan kan lọ́wọ́ ẹni ẹ̀kejì ni pé ọ́sà ní àwọn nǹkan kan tí ó tọ́ sóhun náà látọ̀dọ̀ bàbá tó bí àbí látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ tá a pé ní a kíní yìí o bọ́tí ẹ̀kẹ́rẹ́ yányán ànábì ní dáúdù bàbá rẹ̀ gẹ́gẹ́ bí yorùbá anabi ni àkọ́bí bàbá tiẹ̀ náà sallallahu alayhi wa sallam ntọ́básá kan bàbá rẹ̀ abdullahi ní nǹkan mọ̀lẹ́bí talọ́yẹ̀ ọkàn anabi náà lọ́kàn wọ́n tún hàn ní ilé ìfà anabi náà sallallahu alayhi wa sallam njẹ́ tó wáá di pé ọlọ́run ọba ní kí anabuwa muhammad sallallahu alayhi wa káyé o ti gba ìsìlámù madina tó di pé wọ́n wá padà wá bára maka ní amul fatih àbíkọ́tẹ̀ tó dìgbà náà níbi umra Hudaybiya tí wọ́n ń wá láti Madina pé a ti ṣe àdéhùn láàrin ara wa bí ẹ̀ṣẹ̀ ẹ̀já gbèlú ẹ̀yin nìkan kẹ́ ní ní ọlọ́run kàába àwa náà máa wá ṣe umra ń bẹ̀ àwọn tí ń jẹ́ ká nẹ́bí ọ wá láti Madina wá sí Makana sallallahu alayhi wa sallam usama bin zaidi ló ń wá bí anabi ńjọ kan tá anabi múra ti ń lọ maka ìbéèrè wo mo bí usama ni mo ní qultu ya rasulallah atanzilu ghadan fi darika bi maka ibìkan la anabi sáà gbé wọn tó lè kó maka àbí sallallahu alayhi wa sallam àbí anabi dàgbà débi kó níyàwó ń bímọ ọmọ kìíní ìkejì kẹta ìkẹrin ibìkan ni wọ́n sà ń gbé kẹfì maru nira táwọn kẹfìrí fi mú anabuwa muhammad sallallahu alaihi wa sallam usama ló wá ń bi pé bàbá dèmàkà lọ́la o ah, ilé yín náà lẹ́kùn dé sí nígbà tó mẹ́kẹ́ ń bi àgbàlagbà lọ́rọ̀ bẹ́ẹ̀ pé kọ̀fẹ́ béèrè pé ńbọ̀lẹ́ wàá rí dé báyìí pé àtànzílù gadan fi dèmàkàtà wa nẹ́bí sọ̀rọ̀ àfẹ́lẹ̀ ilé yìí náà kẹ́ tù dé sí ní lọ́la bá a bá wọ maka. nígbà tí usama bin zaidi wí báyìí fún anabi wa muhammad sallallahu alaihi ẹ pé ti wọlé anabi fọ wàhálì tààrọ kàlánà àkìlún mẹnu rìbáàcín àwùjọ rìn ǹjẹ́ àkìlù sẹ́lẹ̀ kankan kò fún wa mẹ́ka mọ́ inú ilé ńlá ni àbílé tó kéré kọ́dà bọ́ ma bíi ilé tí wọ́n máa fi kókó kọ́ kí ni a máa pè bí àti bàbà ǹjẹ́ àti dúró àti rìbá ilé kékeré àbílé ńlá ǹjẹ́ àkìlù sẹ́ kankan kò fún wa mọ́ mẹ́ka mọ́nù wa àkìlù tani àkìlù yìí òun láti gbàgbọ́ yé ntànàbí ń wí sallallahu alaihi wasallam bàbá anábùwà Muhammad tí a ń pè ní Abdullah ọlẹ́gàn ọlábùrò tí wọ́n jọjọ́ mọ ìyá àbí wọ́n jọjọ́ mọ bàbá nínú àwọn tí wọ́n jọ bí wọ́n pọ̀ yìí òun ni Abu Talib wà tí ń ṣe bàbá Aliyu ibn Abi Talib Abu Talib wà bí ọmọ ọkùnrin mẹ́rin obi pọ́ọ́líbù tí ń jágà ọkọ̀ ẹ̀ náà wọ́n fi ń pè ní àbú pọ́ọ́líbì obi àkílù tọ́tẹ̀lé pọ́ọ́líbù àkílù ibn abi pọ́ọ́líbì obi jaafar jaafar ibn abi pọ́ọ́líbì ó sì bí aliyu ibn abi pọ́ọ́líbì radiyallahu ta'ala àwọn ọmọ mẹ́rin ọkùnrin mẹ́rin kí àbútọ́líbì bínú. No gẹ́gẹ́ bó ti pé abdullahi náà bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam sẹ́mi pé lẹ́bù kan náà wọ́n wà ntọ́ba tọ́ sí àkílù tọ́tọ́ sí jáfàrù tọ́tọ́ sí aliyu tọ́tọ́ sí tọ́líbù òun náà lọ́tọ́ sí anabiwa muhammad sallallahu alaihi wa sallam. ní kúkúrú ọlọ́run ṣe ọlá rẹ̀ púpọ̀ gẹ́gẹ́ bó ti ṣe fi hàn wá ó fi hàn wá bẹ́ẹ̀ látara àwọn tí ń jẹ́ ọ̀nkọ́ anẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ó tún wá fi hàn wá bẹ́ẹ̀ lára àwọn ọmọ tí ọ̀kan nú àwọn ọ̀nkọ́ anẹ́bì bí òun àbú tọ́líbi ọmọ mẹ́rin méjì tẹ̀lé anẹ́bì méjì ṣe kèfèrí aliyu bin abi tọ́líbi ọ̀tẹ̀lé anẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam jaafar ibnu abi tọ́líbi òun ló kún bí hadithi tó gbajúmọ̀ tẹ́ ẹ máa gbọ́ ni isna'u لآل جعفر طعاما فقد أتاهم ما يشغلهم جعفر ابن علي بن أبي طالب àwọn méjèèjì yìí ọmọlẹ́yìn ànábì ni wọn tọ àwọn brothers wọn méjèèjì ń kọ́ àwọn kú sórí kẹfẹ́rí ni àkílù àti ọwọ́ àṣẹ́kù àkílù nìkan ní maka gbàgbọ́ yọ̀rọ̀ àti jáfàrù àti àlíyù ń bọ̀ làwọn wà àwọn ti tẹ̀lé ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ ma àmàdínà tó fi wá tẹkuta ní àkílù wá jẹ gàba lórí gbogbo ńtọ́tọ́ sí gbogbo wọn gbé àwa la kún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi náà ó ti ṣe lónìí ọwọ́ ata gbogbo èyí tí ò lè gbé mbẹ́ ọ̀tà ńgbọ́ gbé èyí tí ó gbé tán tó lò èyí tó ń wò lò tán èyí tí ó tọ́ sí gbogbo àwọn àyókù ọ̀tà ara àwọn tọ́tọ́ sí náà ní abbasu àtọmọ rẹ̀ alifadulu abdullahi àwọn ọmọ ti abbasu nù lẹ́bù kan náà gbogbo wọn wà torí abbasu náà ọ̀n kò lọ jẹ́ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní kúkúrú èyí lọ́ fa tá anabi fi ń rí fa àti àkílù pé òun nìkan ló kú fún mẹ́ka gbogbo ẹ̀ ló sì ti ragabo hal taraka lana àkílù min eh, min riba'in aw dur ah, ǹjẹ́ àti ìlú sẹ́lẹ̀ kankan kò fún wa àti ilé tó tóbi ni o àti èyí tó kéré ni o thumma qala lẹ́yìn tá ànábì dá Usama ní lóhùn bẹ́ẹ̀ ànábì tètè wá fi píríncípù lé wípé èyí tí àti ìlú ṣe ń wo kọjá jòjì sí wa torí pé la yarithul muslimu alikafirọ wàlẹ̀ alikafiru mùsùlùmí èyí ni wàá jẹ́ ìsìnyẹ́nyẹ́ pé wọ́n Usama kọ́dà bílé náà sẹ́kù tẹ́lẹ̀ náà láyẹ̀rì mùsùlùmí alikafir mùsùlùmí èjogun kẹfẹ́rí wàlẹ̀ alikafiru alimusulmi kẹfẹ́rí náà ó sì má jogun mùsùlùmí lọ́wọ́ adi píríncípù dòní kò sí yàtọ̀ ẹnu kan lọ́dọ̀ àfa kan gbogbo ẹni tí wọn ọba ti ṣẹ̀sìn kan náà pẹ̀lú rẹ ní bàbá mi ni ní ọmọ mi ni ẹ̀gbọ́n ni àbúrò ni láyárí tó mùsùlùmù alikafir wàlà alikafiru mùsùlùmù. ẹ ìyàwó ni sẹ́mi pé sẹ̀rí ẹ̀sìlámù yọ̀ǹda fún wa pé káfẹ́ ahlul kìtàbì lóbìnrin kèé sí wọ̀ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé kò ní da tòun rú lọ́dọ̀ ọlọ́run tọ̀rọ̀pọ̀lọpọ̀ ni wọ́n torí pé wọ́n ní afẹ́ wọn àwọn gba láìlá lọ́wọ́ wọn wọ́n gba gbélébùlé wọn lọ́wọ́ sẹ̀rí ò pé kó sẹ̀rí àkọ́lówí wọn o pé èyí tí ọba ní ẹni ẹ̀sìn bẹ lára tiẹ̀ náà kíyàwó wá rí ẹ̀sìn dáadáa lára rẹ̀ àmọ́ ẹ̀ má fọ́ sí wọn lá ìkọ́rọ́ ha fìdí ara bíútì islam tẹ́ ẹ máa sọ fún wọn nù ẹni tí ọba gbọ́ yìí jẹ́ ọmọ rí n tó wù lára rẹ̀ kí a ti islam lọ́kọ̀ yín báyìí bàbá wa wù fúnra rẹ̀ kó pé aṣáájú allah ilaha illallah wa anna muhammadu bí ọba sì wù ú kọ́mọ bẹ̀ láyé rẹ̀ àmọ́ mọ́jọ kó bọ́ lórí àwọn ọmọ tiẹ̀ gbogbo eléyìí làwọn òbí ìsímọ́ lónìí gbogbo ẹni olóhùn fẹ́ ìyàwó tí èsè lẹ́sìn rẹ̀ lóbìnrin bọ́lọ́mbà tiẹ̀ mú òun dúó nídùú wọn náà wọ́n àmọ́ àwọn ọmọ ńkọ́ torí náà kéèyàn máa wá pín ìsìláàmù náà ní afẹ́ wọn ó ní bọ́ọ̀bù tí wọ́n láàlà o èsì báwa ti sọ ọ́ di pé fírídọ́ọ̀mù ni tọ́fi wá di pé ní bàbá nìkan ni ọ̀wá jẹ́ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ lé lórí bẹ́ẹ̀ lónìí àtọ́mọ àti gbogbo àtàwọn ọmọ àti ìyàwó wọn ti lọ ọlọ́kọ́mọ́sá sọ wa ń bẹ̀ ní kúkúrú eléyìí náà fi kún pé kọ́dà béèyàn bá fẹ́ ìyàwó ahlul kitabi tí sẹ̀rí ayọ̀ǹda fún un láyàrí fún mùsùlùmù alikafirọ wàlẹ̀ alikafiru mùsùlùmù bíyàwó lọ́ba kọ́ kú mọ́pinnu ogún ẹ̀ ọ̀ lẹ́tọ̀ọ́ sí bí ọkùnrin lọ́ba kú tó fi rú ìyàwó báyìí lẹ̀ ẹ̀ ní fún inú ogún rẹ̀ kọ́ lẹ́tọ̀ọ́ sí ìbéèrè lè wá wá pé ah, obìnrin míì sì máa wá dáa nínú ìṣẹ̀lẹ̀ tí à ń rí láyé lè jẹun fọwọ́ kan ní lẹ́mìí bẹ́ẹ̀ lómi bá níyàwó ntí ń jẹ́ lómi ọ̀sọ̀nù tó bá níyàwó méjì tọkàn kírun tọkàn òkì ìyàwó tí ń kírun yọ ya tàgírì eléyìí tí òkì yọ wá fẹ́ lè gbé gbogbo ayé rẹ̀ fọkọ ìsìláàmù pé ká fi aburú san ẹni ọba sọ̀rọ̀ fún yàn ẹlòmí ọmọ wa béèrè bẹ́ẹ̀ kí á sípò wa ní òun lówó àti ó sì lè ní ìyàwó míì tó pé kò tẹ́ lọ́rùn tó yàwó tí ọba tẹ̀sìn yìí àyè ń bẹ ẹ láti kọ́mpẹ́ṣẹ́tì rẹ̀ fún oore tó ọba ló ṣe ọ́ àmọ́ èyí tó bá ti jẹ́ pé ogún kò lẹ́tọ̀ọ́ lára ru ọ̀nà táwọn afáàmájú ìfẹ́ni ọba nírú bẹ́ẹ̀ òun ni pé sẹ̀rí islam bá ti kà á kalẹ̀ ọ̀yọ̀ǹda fún ọ o ṣe wàsíyà nínú tí ò ní jù dá kan nù ìdá mẹ́ta nǹkan ní rẹ lọ one third bẹ́ẹ̀ bá ti mọ̀ pé òun nírú àdánwò bẹ́ẹ̀ ta o lè ti jókòó ńgbọ́ wà láyé ọkọ̀ kalẹ̀ òpè yẹn jẹ́rìí ẹ̀ ta bóun ọba símọ́ o ìyá rèbékà bí bí bá ti ń jẹ́ kò ní jẹ́ ní ogún àmọ́ òun gbádùn rẹ̀ púpọ̀ ìyàwó dáadáa ni ṣẹ̀ríà ìsìláàmù arabi ọ̀dà sínú ṣẹ̀ríà ọ̀kọ̀ ya ẹ̀fun ní nǹkan báyìí nínú ogun àmọ́ ó ti jókòó ó ti wò ó kò gbọ́dọ̀ tayọ kínní kò gbọ́dọ̀ tayọ wáńtọ̀ọ̀dù gbogbo tí wọ́n ó pín so nínú solution tí ọ̀rọ̀ wàsíyà máa fà bọ́yá ti wí àbá àgbì ńgbà tá à ń sọ̀rọ̀ wàsíyà ọ̀pọ̀lọpọ̀ ní àdánwò wọn ò mà ìyẹn àmà wọn ló sì wádìí wọn ti pàdé ara wọn wọn ti lóyún fúnra wọn kí wọn tó lọ bá àwọn àfa àti ẹwà so igi irú ọmọ báyìí nù sẹ̀ríà ìsìláàmù kò lẹ́tọ̀ọ́ sógun rẹ̀ níjẹ̀ẹ́dógún ọ̀pọ̀lọpọ̀ ní di tá a dìde pé nínú tí máa kọ̀ kéèyàn ọmọ jogún ẹ̀ dákọ̀ ọmọ àlè ẹ̀ ẹ̀ níbo ti tó gbogbo ẹ̀ ntí òjò máa lé ojogun kìí ṣe pé ń bẹ nù mà wá ní ìrùn irisí ntí máa kọ ogun ní nǹkan mẹ́ta tá a ti kà á nì kẹsìn ọ yàtọ̀ kó jẹ́ pé òun lọ pa ẹni ọ̀fẹ́ jogun rẹ̀ àbí kíni hmm? Hmm? àbí kọ́ jẹ́ ẹrú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni máa kọ̀ fẹ́ ni ó ti lẹ́tọ̀ọ́ sí ogun tẹ́lẹ̀ tí òfin ní jẹ́ ẹ̀rí tó máa lè òun ọ̀kọ́lífàì láti jogun tẹ́lẹ̀ ni tọ́ra àwọn nǹkan tẹ̀yẹ̀ fi máa jogun mẹ́ta ni ìmọ̀ àzàwájú ànẹ̀káàrù ìyàwó sọ́kọ àbí ànásábù ẹbí ẹbí ó sì lè ṣẹlẹ̀ nù sẹ̀ríà àbí pẹ̀lú yìgì kọ́ ṣáájú ibi tó máa lè ti wọn òwú lẹ̀ ṣé kí ni kò qualify ntí wọ́n ń pè ní mánìí òní pé ó o àmọ́ nǹkan báyìí ni ó disqualify rẹ̀ òun làwọn àfẹ́yìí tí wọn kò kọ̀ dàrú lọ́dọ̀ tiwọn àwọn eléyìí ti qualify tẹ́lẹ̀ o àmọ́ nǹkan báyìí bọ́ bá ti tẹ́lẹ̀ yóò disqualify wọn ọmọ àlè ọ̀ qualify tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kéésìsì báyìí lọ́wọ́ kan àárín àwùjọ mùsùlùmí lónìí kọ́lọ̀ ń kọ́ sànù wa àwọn ọmọ wọn yóò sì dáràn ẹ̀yin lẹ dáràn tòró ní kí ẹsẹ̀ ń tọ́lọ̀ ọ̀fẹ́ tẹ́ fi bí òun òun ni adáhùn ń dòní gbogbo àwọn kéwú tí ò débì kan ni pé ọmọ àlè òní jẹ ìmáàmù o ọmọ àlè ọ̀daràn o kò sínú lànà ṣẹ̀rí abẹ́ o ọmọ àlè kò lẹ́sẹ̀ lọ́rùn èèyàn bíi tiẹ̀ ni bọ́ba ní téèyàn fi jẹ ìmáàmù ẹ gbọ́dọ̀ fi jẹ ẹ gbọ́dọ̀ fi jẹ àmọ́ ẹ̀yàn ọmọ àlè òní jẹ ìmáàmù kò sínú tíra o nígbà àwọn bàbá rẹ̀ tó bí gẹ́ńjẹ́ ìmọ̀ọ́mù àwọn tó ti ṣe àlè ẹ́ torí ẹ̀mẹ́jà da ṣẹ̀rí ọlọ́run rú o kọ̀dàrú o ta ni wọ́n disqualify lónìí pé afẹ́yàn yín mọ̀ọ́mù àmọ́ agbọ́ pé ẹ ti ṣe nǹkan báyìí ní oníjà fi ń jẹ́ wọn ò ní sọ yún ìwà ni tọmọ òun ọ̀daràn ẹ má sọ ìsìláàmù ló kọjú èjẹ gbogbo eléyìí ni ẹni tí ọ̀gbẹ́sìn yọ ọmọ fi padà bú ìsìláàmù bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ní tẹ̀yìn bá mọ̀ ní kó sọ ma ọmọ àlè bọ́bá ní tẹ̀yìn fi jẹ ìmáàmù ẹ gbọ́dọ̀ fi jẹ́ o nípa báyìí ibi tá a ti yà lọ́bẹ̀ yẹn ni pé irú ọmọ àlè ń bi ogun náà sẹ̀ríà kẹ́sẹ̀ pé ọ̀sẹ̀ sẹ̀ríà wa ń dá ọlọ́run wa ń dá sẹ̀ríà fún pé o sì gbọ́dọ̀ jogún òun ọ̀sẹ̀ nípa báyìí àwọn àlùfáà níwọ̀ tí ẹni ọba ti rí bẹ́ẹ̀ má da òfin ọlọ́run rú o má gbé e pamọ́ pé ẹnìkan kan má wí fáwọn àfa àwọn pé bọ́rọ̀ ti rìn ní wọn sákùn yẹn ní ọmọ mi ọmọ àwọn náà gbogbo wọn bọba dánrú ẹ wò ọdẹsẹ lọ́dọ̀ ọlọ́run ọ̀ǹda ojú sẹ̀rí ọlọ́run dénú àmọ́ kò nídìí ọwọ́ àṣẹ̀ṣẹ̀ sọ fọmọ yìí náà pé báyìí lọ́rọ̀ rẹ rí àbí ó kéde pé báyìí ló rí àbírọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà tiwa tẹ́lómi ó ti wá sọ kalẹ̀ fáwọn kan pé bọ́n ọba ti ti mọ́ ọmọ àwọn èso ọmọ àwọn ò àsọ́ọ̀pọ̀ tó kù láyé ni. nínú tí sẹ̀rí ààyè téèyàn lè sá sí ń bi yíyún bọ́ba ti mọ̀ pé òun sàṣìṣe tó túbá tí ó sì fi ní fìyà jẹ ọmọ yìí unnecessarily nínú wàsíyà sólùfù náà one third náà kò lè ti kọ́ kalẹ̀ fúnra ọmọ yìí kódò lè wọ́n kó ṣe pé o ti béèrè pé àwọn àwọn àbúrò rẹ̀ ẹ máa wo àdánwò in most cases ọmọ yìí ni ọmọ wura rẹ̀ pé òun ní dáwúlù òun là kọ́ bí òun ló sì ti kó báyìí bẹ́ẹ̀ bá fẹ́ rectify irú yìí hùn kódò lè ti bẹ àwọn àfáàfẹ́ irú àwọn ọmọ báyìí èló ni wọ́n ní inú ogun bọ́ba ti fojú wò ó lé ó lé ó lé ṣe wà sí yàá ẹ́ déédé rẹ̀ kalẹ̀ fóun náà kọba sì jù bẹ́ẹ̀ lọ kọba sì mọ́tò alátìbẹ̀ ń ní pé kí ni kò gbọ́dọ̀ ju one third ogún lọ ẹjẹ́ agbọ́yé o bẹ́ẹ̀yàn bá ní irú kéésìsì méjèèjì tá a wí ọ̀fẹ́yàwó tí ìṣẹ̀lẹ̀sìn rẹ̀ ó bí máa lò ọwọ́ aníhùn ti rọ́gbọ́n tó wọ́n dà sí inú wàsíyá tàwọn méjèèjì papọ̀ ní ọ̀gbọ́dọ̀ ju one third lọ o àtẹ̀yí tí ó fi tí ó ní wọn fún ìyàwó tí ò ní jogún àti tí wọn fún ọmọ rẹ̀ tí ò ní jogún wọn bá pọ ọmọ méjì wọn bá pé mẹ́ta ọlẹ gbogbo ẹ̀ pọ̀ gbogbo ẹ̀ lápapọ̀ kò gbọ́dọ̀ ju kíni kò gbọ́dọ̀ ju wá ń tọ ọdún ogún lọ kágbélé yìí náà yìí nípa báyìí la yarithu mùsùlùmù káfíìr wàlà káfíìr mùsùlùmù òfin ọlọ́run lé o ẹ dákun nínú tí àwọn àlùfáà tún máa fọwọ́ lára ń bì ní pé ẹ̀sìn ọ̀pá kọ̀ àti mọ ti mùsùlùmí àtẹni tí èyí ṣe mùsùlùmí tọ́yì níbi tá a bá wà ní pòsíṣàn pé àwọn tí èyí ṣe mùsùlùmí òfin ìsìláàmù náà là ń lò lórí wọn wọ́n ń gbèlú tí ìjọba ìsìláàmù wà ẹ̀sìn tí wọn náà papọ̀ àmọ́ kò sí mùsùlùmí nù wọn ọ̀kan ń bọfá ọ̀kan ìwọ́n tún ọ̀kan ní sàgbóntòun ọ̀kan jẹ́ ẹlẹ́sìn nasarani christian ọ̀kan jẹ́ ẹlẹ́sìn yahudi jù. ǹjẹ́ kọ́ ìdá pé àǹgbà tẹ̀sìn yìí ò ti papọ̀ ni ẹ̀ ní jogun ara yín ǹjẹ́ ó ti sẹ́ńbẹ̀hún náà la yorùbá wọn àfa ni alikófòrò millatun wàhídà alikófòrò millatun bẹ́ẹ̀ yẹn ọba ti ṣe la ilaha illallah nítorí ó wí inú agbọ̀n kan náà wọ́n wá irú wọn jẹ ogún láàrin ara wọn ọ̀la ìsí al-kufru millatun wahida nínú táwọn afa máa fà kíyèsí wa ń bi la yarithu al-muslim la yarithu al-muslimu al-kafira wala al-kafiru al-muslim nínú táwọn afa tún máa fà wa sí nítorí experiences tí wọ́n ti ní. bàbá mùsùlùmí ni ó sì bímọ tó yàtara rẹ̀ òun lòun ò kírun òun ò ṣe mùsùlùmí ó ti bá wọn kan lọ ó wá gbọ́ pé bàbá kú bàbá sì lówó níbi ó ti wá gbọ́ tó ní ẹ̀dóde òun náà fẹ́ dé o àwọn èèyàn ti wá sọ fún bóyá lórí fóònù gbà èwo lòun lẹ́ ń sáré bọ̀ sí ó ní nǹkan kan nù oníkílódé onígbà tí ẹ̀sìn wa àti bàbá ọ̀pápọ̀ ọba náà òun náà ó ti ṣe ìsìlámù wọn ìpín ogún o ọba ọsẹ islam láàrin bàbá kú àti kí wọn tó pín ogún kí ni ìdájọ́ rẹ̀ ẹ ọyẹ kí ẹ ti mọ̀ àti sọ níjẹ̀ẹ́jọ́ pé àwọn mẹ́jẹ̀mú téèyàn fi jogún ni pé látọjúwe ẹni tí ó jogún ńjọ́ tó kú ẹni tí ó kú àwa wo kòwò ní gbogbo àwọn tí mọlẹ́ni tó bá tún kú níṣẹ́jú kan lẹ́yìn tiẹ̀ ń ọtí irú eléyìí tí àbí náà ni pé ńjọ́ tí bàbá dákẹ́ akírun ni ọ àbí ẹ e kírun ọba àgbà ìsìláàmù lẹ́yìn ìṣẹ́jú kan sẹ́yìn ìgbà wọn kò sí kínní ìsìláàmù tó fẹ́ jẹ lèyìn kò sáyé bàbá mọ̀ pé a nkọ́rí jẹ̀gbẹ́ ọba sí ìsìláàmù kọ́dà lè gùn ní nǹkan lè wá dáwó jọ ń fámílì àwọn àpá àmọ́ wí bẹ́ẹ̀ pé ẹ má lè pé ìsìláàmù ò sí wo lọ́fẹ́ lọ́fẹ́ ṣe ní ti ń gbòòrò owó dáa ó sì dáa ọ̀dà ẹgbà láyè kọ́dà ẹ lè mobilize owó tí ó lè tóru owó tí tí ó pinnu náà àmì ẹ̀ ní fọwọ́ tẹ òfin ọlọ́run lójú o ọ̀pọ̀lọpọ̀ ń táwa máa ṣe níbẹ̀ ọlọ́run náà rí bẹ́ẹ̀ ọlọ́run náà rí kíni tó ti gbófin kalẹ̀ ní ọlọ́run náà mọ̀ pé ah, àwa làwọ̀ wà bá ṣe se inú àdáwò tá a ní láyé lónìí ni pé à ń retí ká máa tẹ ọ̀rọ̀ ọlọ́run bá fún gbèsè ayé ìjọba ọlọ́run rí bí báyìí ti gbà nísìnyí nù à ẹ̀yin lẹ́ ṣètò ayé yín ẹ́ tí ó fi ṣe déédéé ntọ́lọ́nfẹ́ torí mélòó lọ́gbọ́n ní mélòó ìṣẹ́jú mélòó ló ní ẹ fi sìn gbogbo ẹni tí ọmọ ọrùn àsìkò lọ́rùn àyàn torí ibi iṣẹ́ yàtọ̀ ọlọ́run náà mọ̀ pé iṣẹ́ ìjọba yàrá ó ṣiṣẹ́ ìjọba lọ́nà tí ó fi bá tọlọ́mù ayé rẹ̀ ti ń bẹ àfẹnjẹ ọba fẹ́ ṣe kò sí òfin tí ó mú yàn kó o ṣe ń kírun lẹ́nu iṣẹ́ àìfẹ́ kan ṣe lọ́pọ̀ so nípa báyìí generally ìbẹ̀rẹ̀ àánú òun níjọ́ tí yàn bá ti ń gbà kí ṣètọ́ ni ọmọ sọ fún yàn pé. Ah, bá a ti ayé nísìnyí àwọn yàtọ̀ fáyà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n ti sẹ́ ìjọba láyé ànábì ìbẹ̀rẹ̀ ànùnù. àwa ni a wà bí ká tí báwọn lẹ ayé tó dà nítorí báyìí ni yóò sì yóò sì yóò sì wọnú ara wọn ẹ lọ béèrè báwọn yẹn ti ń ṣe ìsìlámù Mẹ́kà wọ́n ti ń ṣiṣẹ́ ìjọba ẹ lọ béèrè bí wọ́n ti ń ṣe ń bòmí ẹ lọ béèrè bí wọ́n ti ń ṣe ń lu èbó wọ́n ti ń ṣiṣẹ́ ìjọba ọ̀kan òsì dí kan lọ́wọ́ àwa làwọn ti sáré mọ àwọn ẹ̀rí ìṣètọ́ nìyẹn sáré mọ sọ fún yẹn pé ọlọ́nà rí i pé gbọ́gbọ́n bá ti sòfin bẹ́yìn bá ti yí ń gbèsè ayé yín ọ̀gbọ́dọ̀ yí òfin ọlọ́run o ẹ̀yin lẹ́yìn máa bẹ́ẹ̀ ṣe máa ké lọ ìgbésí ayé yín tí òfin ní takò kínní tí òfin ní takò tọ́lọ́run gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọmọnìyàn alábòsí lọ́mọnìyàn ẹni tó pé kò lè ṣe ọmọ ṣàìsùn yóò rojọ́ rojọ́ yóò lọ assembly yóò ṣe kínní wọ́n wá fún níṣẹ́ máa wọṣẹ́ láago mẹ́fà ẹ dàkún yọ yọ amẹ́ndì táìlì rẹ̀ àbí ẹ́ mẹ́ máa sọ fún mi àyè ṣe àrẹ ààfin ìgbọ̀nmọ̀ gbọ́dọ̀ jí lọ bí iṣẹ́ láàárọ̀ ni èmi lè máa wá ìdìkín èé ṣe yìí ń tó orí ṣe tó pé àwọn tí ó fún ọṣẹ náà mọ̀ pé wọ́n lọ assembly ìwọ́n sì máa pẹ́ kí wọ́n tó sun tiẹ̀ àwọn náà fara mọ́ bẹ́ẹ̀ ẹ́ bọ́ba wa di ti ọ̀rọ̀ ẹ̀sìn nígbà wọn la máa wá wá wà wí wà láàyè bẹ́ẹ̀ bá ti gbà kí ṣètò ni ó ti ń débẹ̀ kínkínní ni ó bẹ̀rẹ̀ wọn náà ní mà bí ó ṣe máa wá dàgbà sí ọ la àwọn tó bá ti mọ̀ ọ́ lẹ́lẹ́sìn tẹ́lẹ̀ wọ́n máa wá gbà ṣé mọ́làm kínní náà sì ní yọ́ máa wá yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lọ́nkọ́ mọ́ta sọ wa mẹ́ oògùn ẹ̀ náà ni pé njọ́ tí ètò ọ̀nìbá ti bẹ̀rẹ̀ yóò tètè gbé gidi náà rẹ̀ já máa rántí píríncípù nìjà ní ju tọ́lọ́run lẹ́yìn torí bá ṣayé àwa láàmà bá ti ṣayé tí ó fi bá ti ọlọ́run ọba mọ̀ ọlọ́run kọ́ ṣe ní ọrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. eléyìí ni hadith alákọ̀ọ́kọ́ lónìí nípa pé inú tó lè mú yàn má jogún òun ni kíkíni. òun ni kí عن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم نهى عن بيع الولاء وهباته عبد الله بن عمر رضي الله عنهما لبى حديثي و حديثي هنا لونقا أروبن جيجه كلهم لبى انت منو níta في أسباب الإرث kí ni àwọn tí máa kọlifá èèyàn láti dogun pé kí ni èèyàn ò ní kó tó lè pé ẹ̀fún òun lógún òun làwọn àtibáàbù àwọn sábàbí sábàbí tó pé bọ́ bá ti wà tú láti yẹn gbọ́dọ̀ dogun. ara ẹ̀ bá ti mẹ́nu bá àníkà lọ́kọ níyàwó kọ́dà bí wọn ọ̀tán kọ́dà bí wọn sọmọ ìlú kan náà kọ́dà bí wọn pàdé ara wọn rí nítorí ti so wọn pọ̀ ní nínú qualification ogun jíjẹ ni ló fi jẹ́ pé ọ̀pọ̀ òjògùn ìyàwó bàbá fi sáyé bàbá sì jẹ́ pé ìyàwó náà ni òun náà òjògùn ọkọ ẹ̀ẹ́kejì òun ni kíni anasa òun ni ẹbí ìran bàbá rẹ̀ ìyá rẹ̀ bíṣẹ̀rẹ́ àti tónú àwọn òṣùlù àwọn bàbá àti bàbá bàbá àti bàbá bàbá àti ìyá àti ìyá àyá àwọn àpilẹ̀nu. wọ̀lùfòróòrò àwọn ẹ̀tuntun branches èèyàn òun lọ́mọ ọmọ rẹ̀ ọkùnrin àbọ́mọ rẹ̀ àtọmọ ọmọ rẹ̀ àmọ́ òfin ṣẹ̀ríà ni pé gbogbo ẹni ọba ṣe pé ẹnìkan ló líǹkì rẹ̀ mọ́kù òun ò ní jogún àfẹnitẹ́ni tó líǹkì rẹ̀ wọn ọba ẹ̀ tí ọba sí ma lọmọ ọmọ òfin gbọdọ̀ pé wọn mógún wá nígbà bàbá tiẹ̀ ń bẹ bí bàbá bá bímọ mẹ́ta mẹ́rin nísìnyí ọ̀pọ̀lọpọ̀ yóò náà bá dárò yé lẹ̀ ẹ̀gbọ́n wọn ti wá kú ètò ọjàkọ bí o ti kú àmọ́ bímọ kó tó kú àwọn tí ń jẹ́ ọ̀nkù rẹ̀ sẹ́mi pé bí ọ̀nkù làwọn èyí wọn jẹ́ àwọn àbúrò bàbá rẹ̀ méjèèjì tó kù ẹlòmíọ̀ wá dóńdó pé àṣẹ ah, àwọn ọmọ tiwa náà pín bẹ́ẹ̀ ni kí wọ́n fi máa pín àfòun ah, ó pín ọmọ yìí tí bàbá rẹ̀ ti kí ni tó ẹ̀ lè máa ikú ètì rẹ̀ máwọn ọmọ tìyín mọ́ níbi ogún jíjẹ níbi torí pé kí ni bàbá tiẹ̀ tó líǹkì rẹ̀ mọ́ òkú ni ò sí mọ́ yìí òun náà ni ó nípò bàbá tiẹ̀ mo rò pé ó ti yé. Ah, oh, nah. Ah, mm, tọ́ba mm, mm, jẹ́ báwọn káfí yan arantanwi nọ̀rọ̀ ogun bọ́ba qualify àtúnwá wo kíni disqualification irú ìta wíní ti nkankan ti disqualify ọmọ ọmọ o kíni nkan náà òun ni pé nítorí pé yóò jogun ìtàsíbì ni yóò jogun kíni kíni à ń pè ní tàsíbì ni pé ntọ́sẹ́kù fàlẹ́ àwùlà rọ́júlín zaka ànábi ti ti ní àwùlà ẹni ó súnmọ́ jù àwọn ń ku rẹ̀ súnmọ́ kù ju òun lọ bọ́rọ̀ ogun ti máa wọnú ara wọn nù bọ́bá yìí pé láyé ibòmíì tó ṣe páwọn obìnrin ní ẹ̀gbọ́n nìkan lọkùnrin lápèjúwe bàbá tọmọ yìí àwọn obìnrin làwọn àbúrò rẹ̀ ó ti yé àwọn obìnrin yìí ó máa àǹtí fún àbí irú bẹ́ẹ̀ ni òun ó jogun yóò ṣe kíni yóò jogun torí pé àwọn obìnrin ò sí nínú ẹni tí ó kó gbogbo ogun tó kù òun lè bọ́ sípò ẹni tí ó jogun bí tààfì nígbà tí ọba ti awúláàrọ̀ jù lẹ́yìn zakari ma tí ọ̀sẹ̀ ni ó súnmọ́ kú ìlọ́kùnrin ju òun nìkan lọ mọ́. so nípa báyìí ó di nǹkan méjì nǹkan ẹlẹ́ẹ̀kẹta làdí ìwí òun ni àlùwàlà nínú àwọn qualification téèyàn fi jogún nìkaáhù nasabu wa aliwala kí là ń pẹ́ ní wàlá òun ni pé a òun lọ sọ ọ́ dọmọlúwàbí nígbà tẹ́ ń bẹ ẹrú bíi property ni wọ́n wọ́n kàn gbé lọ́jà wọ́n tún ta wọ́n ta sẹkọọ lónìí wọ́n ta sábìjà lọ́la ìgbésí ayé tí ò dáa ẹni ọba máa ti ń jẹ ẹrú bẹ́ẹ̀ yẹn bá wà lè rọ́jú pé a ìwọ kù lẹ́rú gbogbo yìí tí wọ́n bá gbà wọn náà di ọmọlúwàbí kìí sóore tó kéré o kìí sóore tó kéré torí bọ́ ẹgbẹ́ yẹn bá ní ọkọ́lé fún ọ̀rá mọ́tò fún gbogbo ń tọ́ba rí ọ̀rá fún tó sì wà lóko ẹrú olówó rẹ̀ lónìí ntí yẹn lè ṣe fẹ́rú ni pé kó o lóko kọ́dà kọ́ ọmọbìnrin ní nǹkan ó ti bùn gbogbo ayé rẹ̀ òun ni sẹ̀ríà ṣe fi ojú ńláńlá wo kéèyàn ọbọ̀kùn lọ́rùn ẹrú àrò ọ̀nà tí sẹ̀ríà fi ẹ̀ńkọ́rẹ́jì yàn kẹ́rú fi má sí kẹ́rú fi má sí sẹ̀ríà wá gbé oríṣiríṣi àwọn ọ̀nà kalẹ̀ bọ́ bá ti dárú ọ̀ràn báyìí lọ bọ́kùn lọ́rùn ẹrú èyí ń fi hàn pé inú ìtàn ìsìláàmù lọ́kọ́kọ́ discourage máa mú nísìn kì í sàwọn èbó gbogbo measures pé pé ní kọ́dà ẹ̀ máa wo kò ní sí bíi correlation láàrin ẹ̀sẹ̀ àti lọ́bọ̀kùn lọ́rùn ẹrú ńgbà míì ẹni ọba ṣe ziharu lápẹjúwe tó fi ìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ kí ló ní í ṣe pẹ̀lú ẹrú ọlọ́run sì ní bọ́ bá tún fẹ́ tẹ́ràn rú yíhun náà lọ́wọ́ ẹrú kan bọ́kùn lọ́rùn rẹ̀ tí ń fi pé ìsìláàmù ló kọ́kọ́ dìkọ́rẹ́jì pé gbogbo èèyàn ní kọ́ jẹ́rú ọlọ́run ẹnìkan mọ̀mọ́ pẹ́ nìkan lẹ́rú tòun òun lẹ́bi rí gbogbo ọ̀nà torípàrà àwọn tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pa ìsìláàmù tí wọ́n fi máa fẹnu kẹnu bàánu gbogbo àwọn nǹkan tí àwọn èèbó kà dìvẹ́lọ́pù rẹ̀ ni gba ti sọ ń pa kóbìnrin ọmọ ní pọ́pátì náà ń jò ní ìsìláàmù ló gbọ́ gbé kalẹ̀ kéèbó tó ronú kan ní nineteenth century so nípa báyìí ara ọ̀nà tí ìsìláàmù fi ṣe bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀yàn bá wá ti orí ńláńlá báyìí tó sọ ẹrú dọmọlúàbí ìsìláàmù wa ní ìwọ náà bọ́ sípò ẹni ó lè jogún rẹ̀ ẹni ọgbọ́kùn lọ́rùn ẹrú sẹ́ à ìsìláàmù tó ṣe yìí ó tó bí ọba sí mọ́ ìwọ náà lè jẹ́ kínni ó lè jẹ́ ogún rẹ̀ ọlọ́run wá ṣe lọ́nà tí òfin ní dàbí ìgbà tí a bí àwọn èèyàn tún fẹ́ máa sá sẹ́yìn ga kíní yóò pé àwọn <laughs> àwọn sábàbí méjèèjì yòókù yurafu bihima min tarafay olójú méjì làwọn sábàbí méjèèjì tá a kọ́ ká ni ọ̀tún ọ̀jẹ̀ òsì ọ̀jẹ̀ ni ọkọ òjogún ìyàwó ìyàwó òjogún bàbá didi nẹ́sàbù ńkọ́ bàbá lè jogún ọmọ lè jogún bàbá wa débi ti wàláwù min tarafin wahidin one way traffic lòun kì í wá ṣe pé ẹrú yìí ó tún wá dàgbà yọ wá bímọ tẹ́ wọ́n tún máa jogún ọ̀gá ẹ̀rí pé ẹ̀sìn wo ló ní details òfin tó báyìí tí ó ronú kí ni ò ní sábò sí mbẹ babalá ẹ̀ kọ́ríjà àwọn èèyàn kí ni ò tún ní máa mú wọn sá yà nígbà tó ń bá bóyá lómi ò bímọ nísìnyí yóò tún máa wò pé wọ́ọ́ tó ń bọ́kùn lọ́rùn ẹrú rẹ̀ náà lọ́mọ rẹ̀ yóò tún un òfin ṣẹ̀ríà ni pé wàláwo ọdún kan náà ni wọ́n ti máa fi jogún òun lẹni tó bọ́kùn lọ́rùn ẹ̀rú òun ló lè jogún kọ́lá bó wọn bá sí mọ́ ọmọ rẹ̀ náà tún lè jẹ ogún ẹni ọbọ̀kùn lọ́rùn ẹ̀ àmọ́ kọ̀ lọ pé nídàkejì bí àwọn yòókù pé kóun náà máa jẹ ogún olówó rẹ̀ kò rí bẹ́ẹ̀ eléyìí làwọn ìlànà àwọn qualifications mẹ́tẹ̀ẹ̀ta tí máa mú yàn jẹ láfi sọ pé ọmọ àlè ọ̀wọ̀ kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ni òjò ọkọlẹ̀ fáì fógún kọ̀wọ́ nù nìkaahù nátàbù lọ́yẹ kọ́wọ́ wọ́n sì gé gidi náà rẹ̀ torí sẹ̀rí ọ̀fà yẹn gba kéèyàn kàn jí láàárọ̀ nísìnyí kó pé ah, ọmọ mi nu àádìí ọpẹ́ ń lọ fẹ́ yàwó ní sẹ̀rí àfi nọlifáì pé ntí wọ́n máa dánwò ká nẹ́bí o tó dé ẹ́ adoption pé mo ti adopt rẹ̀ ó ti dọ́ mi lọ́lọ́run fi kọ́ ńgbà wọn pe zayidu ní zayidu ibnu muhammad zayidu tó bí usama tá a gba hadithi rẹ̀ yìí náà ni anabi lọ sọ ọdọmọlúwàbí àwọn èèyàn máa wá gbogbo ti súnmọ́ anabi tó bí ọmọ ni wọn máa wá pe zayidu ọmọ muhammad ìyẹn bẹ láyé ńgbà ni ìyẹn kàlẹ́ mú ọmọ tó bá wù kó sì lóun sọ ọdọmọ ìṣẹ̀rí àfi ní kọ̀sáyé yìí o agbọ́dọ̀ máa ń dò lọ fẹ́yàwó èyí pé yẹn ọkàn wàá já wálé láti ibì kan yọkàn mọ́ ọmọ lọ́wọ́ pé òun ṣẹ̀ṣẹ̀ adopt àwọn ọmọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní dẹ́rù ẹ̀wò ni ọ̀ma kí ni islam wí o ọ̀pẹ́ ògede pé ìbò ń ṣe bẹ́ẹ̀ hmm? gbogbo èdè pé ìbò bá ti ṣe kọ́dà bí ìbò bá adopt ajá náà ẹlòmíì ọ̀fẹ́ lè pé ajá náà ní lọ́kàn àwọn mùsùlùmí ò ní kọ́ọ̀tì àti máa bí àwọn tó mọ̀ nípa ẹ̀sìn wọn pé ẹ dákun wọn fi nǹkan báyìí lọ̀ wá kí ni sẹ̀rí àwí nínú àdánwò tá a kọ́ nílẹ̀ yorùbá nù ọ̀wọ́n ẹni wọ́n fẹ́ ṣe bísínẹ́sì ò ní lọ béèrè kọ́dọ̀ débi ó fi àfibá débi ọ̀rọ̀ ẹ̀sìn àjì kó súnmọ́ yìí ńgbọ̀ bá dé mọ́kà ni ọmọ wa wí tábàtàbà bí àmọ́ ọmọ pọ̀ ń lọ àjì kó ti béèrè pé ẹ̀dákùnbó ni wọ́n ṣe àákàn máa ń rò pé bígbà tó pé kó ọlọ́run ọ̀gbọ́dọ̀ má gbà á kódò fi mọ́rọ̀ ọ̀run hmm? lil asaf bẹ́ẹ̀ bá ṣe ti wọ mọ́sálásí míì inú káwọ́ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọba tóorùn lébi má ṣáájú mọ́ ọ̀ndaràn àwọn mọ́sálásí bóyá máa mu ti kírun tán ọ̀pọ̀lọpọ̀ bóyá bí òtẹ́ẹ̀lì kan àbí kan àbí mọ́sálásí kan táwọn èèyàn kan wọ bẹ̀ ti ń jáde tòun náà kàn wọlé ẹlòmíì ògede pé àwọn ọmọ Ìlọrin làwa náà yóò sì bọ́ wájú kò sí ní téèyàn fi ṣáájú fátíà lásán kò dúró lẹ́nu wàláhi làwọn alhamdulilayi rabbil alamin aramani wàláhi ń dáràn tọ́ra nàgbà Muhammad sallallahu alayhi wa sallam ní àwọn ìmáàmù ládàpọ̀ ń àmẹ́rù wọn wúwo yusọlúna lakum anabi ni wọn máa kírun fún yín in ahsanu bí wọn bá kíire falakum walahum oríire ọjẹ tí wọn yóò jẹ tí yín náà àtẹ̀yìn tẹ tó lẹ́yìn wọn. wà in asa'u tí wọn bá ti dá sẹ́yìn òsì mọ̀ bí ah, náà ló pèrè láàfáà ló òun lè lídi wa anabi ni falakum ẹ̀yin ọ̀lẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run wa alayhim òun ni rú gbẹ ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ akàn wá ntẹ̀yìn ọba ká ọmọ dàsí kọ́lá bí wọ́n bá tiẹ̀ wájú tètè sọ fún ọgá ẹ̀kan rí mi báyìí ni <laughs> ẹ dákun ẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà lẹ́rẹ̀ẹ́ lòmíì ó lè wọrú ẹ̀wù tá a fà wọ̀ yìí ọmọ ń tà fi kírun ju ẹni ọwọ́ jàlábíà lọ jàlábíà ọ̀kọ́lifáyàn pé bọ́wájú àpé ìdáàfà ń wọ iná ọba àmúkúkọ torí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń wọrú eléyìí kọ̀ tiẹ̀ bá mu lórí irun bí wọ́n bá ti rù kú gbogbo gbogbo tí ń wọ sọ péńpé kírun nǹkan ń sòrun rẹ̀ rọ̀ ni. náà nínú májẹ̀mú tí múrun wọlé òun ní ká bo òhò òhò ọmọkùnrin bẹ̀rẹ̀ látòrí ìdodo ẹ̀ ó sì fi sọ̀kalẹ̀ sí orúnkún rẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ aṣọ tẹ́ ń wọ̀ lónìí èèyàn máa lè rè bọ́ bá ti rùkú ní gbogbo aṣọ ti sí sí òkè ìtumọ̀ ẹni pé nírun condition ni kéèyàn pé ọba ti ti fulfill condition bí nǹkan májẹ̀mú ni pé bòòhò rẹ kéèyàn tó kírun ẹ̀dá fún gbogbo ẹ̀yin tí ẹ máa ẹ máa wọ̀ yìí tí ọba tí ọba ní àbíkẹ́ ẹ máa wọ nǹkan tẹ́sálẹ̀ kéèyàn máa wá di pé yọkàn máa rò pé òun kírun ọ̀wọ́ bìkan ọlọ́run kọ́ mọ́sá sànú wa o nípa báyìí ibi tí a ti yà lọ bẹ̀ yẹn ni pé sọ̀rọ̀ mi ń wítínẹ́sì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lómi ọkàn wò ó ń wò pé àbóhùn lòún dàgbà gbogbo ọlọ́yìn àyọ̀bà tirẹ̀ síwájú kò sí ní ti kí ló ń dáràn tirẹ̀ lọ́rùn sí. láyà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ẹ wọ hadithu Amr bin Salama tó ní àwọn ìran àwọn wọn lọ́dọ̀ ànábì wọn sì ọkọ wọn lẹ́sìn tán wọn láyé àwọn nídìí ìmáàmù tí ọmọ kírun fáwọn ànábì ní ẹwẹ ni ọba mọ̀kúrá níjù nù yín amúlù lóhùn ìpọ́ ọmọ ọdún mẹ́wàá ńjọ náà bàbá àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o bàbá tó bí wọ́n jọ lọ ní o onígbà wọn wo bẹ́ẹ̀ wọ́n rí kóhùn lòún mọ́ òun lòún mọ ní fakọ́dàmú ní wọ́n bá fi hàn o àwa kéèyàn má kò sí tìlú ń bẹ o ọ̀ràn ni o ẹ bá gbọ́n tẹ́lómi ń pè jáde nínú ìrun bàbá máa dọ́gbọ́n sí i lókù kò nírun torí la salata liman lam yaqra bi fatihatil kitab anábì ló wí bẹ́ẹ̀ o àwọn kankan ń bẹ tí kọ́bùlé àbí bàdí ọ̀ràn nù rún ara ẹ̀ ní fatiha anábì lẹ́yìn tí ọba kéru fatiha tó ń bẹ nu kùránì tó ló ń sọ kalẹ̀ ni o kì í ṣe fati àti ẹ̀hún fatiha tí ọba ntọ́lọ̀wí mu torí gẹ́gẹ́ bá a ti máa wí èdè lárúbáwá wà sensitive ó yàtọ̀ fédè tí wá yorùbá bẹ́ẹ̀ bá wí àn ní lárúbáwá ó fún ha ó fún ha ó fún a ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ńgbà ọlọ́run bá ní alihamudu tí wọ́n ní alihamudu kùránì tọ́lọ́ ń sọ̀kalẹ̀ bá nẹ́bí nu. tó ayàlọ́ bẹ̀yẹn nítorí ti ń ṣẹlẹ̀ púpọ̀ tá a ti ń fojú rí kọ́dà ń bi iṣẹ́ ẹlòmíràn kan torí pé wọ́n ń pè wọ́n ní àfa àfa àfa àfa ńgbà bá ṣe sẹ́ni wọ́n yan ìmáàmù ní ọ́ ní wọ́n yàn ọ́ àwọn ọmọ tí ń sì tò lẹ́yìn rẹ̀ kọ́dà náà àwọn ń yìí kùránì dúró lẹ́nu ẹlòmíràn àkọ́kọ́ tó kọlifáyìn àti ìmáàmù ní kùránì gbogbo nǹkan yòókù ẹ máa fi kún ni ya umul qawma aqra'uhum li kitabillah criterion tá nàbí gbé kalẹ̀ nù sallallahu alayhi wa sallam ìyẹn wọ́n dàgbà jùlọ ìyẹn wọ́n ṣe gbogbo yíyùn kò tí ì kàn ẹ lákùn torí tọ́lọ́hún gbogbo èèyàn bẹ́ẹ̀ ń bi iṣẹ́ ni ẹjọ́ wọ mọ́sálásí kan ní bọ́ bá ti mà ké fún àwọn èèyàn ọmọ akéwútọ́ mà jẹ́ dákun sí fáti ààrẹ yìí sọ bá bá nàbì ti ké mu torí pé àìmọ̀ké bẹ́ẹ̀ nǹkan mélòó ń wí ọ̀kẹ́jọ fáti àlójú tiẹ̀ ni bẹ́ẹ̀ bá ti yí ara fi kan padà nú èdè lárúbáwá ìtumọ̀ ti dàrú. bẹ́ẹ̀ bá ti wá mà báwọn má dáràn sí rẹ̀ lọ́wọ́ kò sí tìjú ń bẹ̀ ká ah, ẹ̀ẹ́dẹ́gbẹ̀lómi ọ̀gbọ́wájú ẹ̀yìn ẹlòmíì ní ìmáàmù eléyìí ó pè rẹ púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ń tàrí lọ lónìí kọ́lọ́n kọ́ máa ṣàṣàmì náà wà ó kọ́lọ́n kó fún wa sí naam ọ̀rọ̀ àlùwàláwù ni à ń sọ wípé nínú téèyàn máa fi jẹ kínní tí máa fi jẹ ogun anabu muhammad sallallahu alaihi Wasallam wa naha an bẹ́ẹ̀ wàláhi wàláhi wàhíbàtìyí èèwọ̀ ni kéèyàn wá ta wà láwùí àbí kó lóun gún yàn èèwọ̀ ni kéèyàn ta wà láwù àbí kó lóun gún yàn gẹ́gẹ́ bẹ́yìn ò lè kàn sọ pé ní mo ta ẹ̀tọ́ tí mo ní gẹ́gẹ́ bí bàbá alámọ̀yìn láti jogún rẹ̀ lọ́jọ́gún rẹ̀ sóṣèṣe bẹ́ẹ̀ pé mo wá mo yẹ báyìí wá torí bọ́mọ òun bá kú kó fi jogún rẹ̀ òun ti ta ìjẹ́ ìjẹ́ bàbá rẹ̀ fún ọ ẹ̀ǹpẹ́ kò ṣeé ṣe ànábì ní bẹ́ẹ̀ náà ni wà láwù àyíta kọ́dà eégún yàn náà àǹbẹ̀yìn ìwàlá ẹni ọba máa fóun fẹ́ ní wà láwù kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú ọ̀nà kan tọ́wọ́ náà nù àmọ́ àwọn ti yọ̀ǹda fún mi wọ́n ti mú mi àhà ànábì ní ọba mu bẹ́ẹ̀ náà àǹbẹ̀yìn ìwàlá yìí wà yìí bàtì hadith wọlé kẹta. أن عائشة رضي الله عنها قالت كان في بريرة ثلاث سنن خيرت على زوجها حين عتقت آه، أتي صورة بريرة لقى لقى رضي الله تعالى عنها arábìnrin tí ń jẹ́ bàríkà rọ́bìnrin lọ́wọ́ àná tí a níyà ńlá wa aisha lọ́sọ̀ọ́ di ọmọlúwàbí àti ka àdìsí rẹ̀ bíi mélòó kan ṣáájú náà ọ̀tọ̀rọ̀ rẹ̀ náà ni Aisha fẹ́ sọmara ìsìn fún wa ń bí àdìsí ìyá ńlá wa Aisha ní kánà fi Barira sàdáàtò súnà nìyí àwọn súnà súnà ìtumọ̀ súnà ní ìlànà àwọn ìlànà mẹ́ta kan bẹ́ẹ̀ tọ́lọ̀ lófin lórí Barira ló ti wáyé ìtumọ̀ tá Aisha ń wí nù. No ẹ mọ̀ pé bófin ọba dé ẹnìkan náà ni ó ṣe nǹkan kan tófin ó fi wá dé pẹ̀lú tó ṣe wọn báyìí ni Aisha wa ni nínú tọ́lọ̀ ń fi ṣe ọ̀gángan Bàrírà òfin nǹkan mẹ́ta kan sọ gángan rẹ̀ kò tún mọ̀ pé wọn ò ju mẹ́ta lọ àmọ́ Aisha wo fáwọn èyí tó ṣe kínní tó ṣe pàtàkì tó ṣe pàtàkì nǹkan mẹ́ta ni tó rárí nù àwọn àfa kọ́dà wọn ṣe tíọ́ra lórí ọ̀rọ̀ Bàrírà. ààrẹ ni ó kà débi àwọn àdájọ́ tí ń wọ bíi four hundred lórí ọ̀rọ̀ bàríra nìkan pé bàríra lọ́lọ́run ní ànábì fi òun ló ṣe nǹkan báyìí tó fi báyìí ti wáyé òun ló ṣe nǹkan báyìí ti ó tó fà wá ìlú àwọn àǹfààní bẹ́ẹ̀ lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin àmọ́ èyí tó ṣe pàtàkì jù nínú rẹ̀ gẹ́gẹ́ bí ìyá ńlá wa Aisha ti wí làwọn mẹ́ta yìí kí rẹ̀ kó yẹra tààlà eléyìí ni wọn máa fi hàn wá pé ní ọ̀rọ̀ kọ̀rọ̀ ní kéèyàn ó pé ní wọn lọ́nà ní báyìí ni kóbìnrin ó múra àbí báyìí ni òfin ẹ̀sìn kéèyàn wá pé láyé ànábì lè yíwùn òun ló fi jẹ́ pé àwọn òfin tí ọ̀sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ nítorí ta ni bàríra ẹnìkan ò pé bàríra nìkan ló ní o ìtumọ̀ ní ti àńlá wa ìṣàmúlò fún wa nù bí òfin bá ti ṣẹlẹ̀ kò ní ìdí pé nítorí lámàyín lọ́lọ́run fi ṣòfin mọ́ ó ṣe é fún gbogbo ẹ́ gbogbo mùsùlùmí ni òun ló gbogbo ohun tí yóò ṣẹlẹ̀ sí bàríra ló fi dòfin fún àwa náà dòní. àkọ́kọ́ náà àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìlànà mẹ́tẹ̀ẹ̀ta yìí khuyirat ala zawjiha hina asaqat níjọ́ tí bàríra dọmọlúàbí àkọ́kọ́ òfin yi khuyirat ala zawjiha orí rẹ̀ ló ti wáyé pé ẹrú tó fẹ́ ọlọ́kọ nígbà tó wà ní kíni ẹ̀rú ẹni ó sì fẹ́ náà ẹ̀rú lòun náà one way or the other ẹ̀rú lóbìnrin wá láǹfààní àti kú òní òkú ẹ̀rú kó yíra ó ní choice yóò máa wà pẹ̀lú ọkùnrin ni gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ àbí yóò ní wọ́n tú igi àwọn ká kò sẹ̀sẹ̀ nídìí ẹ máa bí ọkùnrin ìtumọ̀ eléyìí ni pé nínú àwọn tí a ń dàrú lójú pọ̀ nù sẹ̀ríà òun ni pé mo kọ ìyàwó ọwọ́ ọkọ lọ́wọ́ kò sí lọ́wọ́ ìyàwó. òdì ní lónìí ó ti lọ jáwèé fún un obìnrin ní ń jáwèé fún un bẹ́ẹ̀ nínú sẹ̀ríà tọ́lọ́hún ẹ́ ẹni tó ní ẹ́sìmọ̀ kọ̀ láàkù òun ní ta ni òun lọ́kọ̀ọ́ àwọn instances kọ̀ọ̀kan wá wà tí o pé ní nítorí ìṣẹ̀lẹ̀ bọ́ba ti bọ́ba wá rí báyìí tí obìnrin ó fi máa wá rí nira tọkọ wà ní ìsìnìkọ̀ ìsìnjẹ́ nira fóbìnrin irú àwọn ẹ̀yìn kọ̀ọ̀kan ní sẹ̀rí àwa fààyè lẹ̀ fún obìnrin kí wá sí báwa ti generalize ẹ̀ lónìí ẹ fẹ́ lè má gbọ́ pé ọkùnrin kọ obìnrin mọ́ <laughs> èyí tí ẹ ninety nine point nine percent nísìnyí ni pé ó ti kọ́kọ́ rẹ̀ gbogbo àwọn ìdá òfin ọlọ́run rú ìdójú rẹ̀ dé yìí ọlọ́run kọ́ mọ́ bínú sí wa. nínú àwọn ọ̀nà àbí sáńsìsì tóbìnrin ti ní pé ọlọ́run ò fa fi tọ̀lá kù sọ́wọ́ ọkùnrin kọ́ máa wá kíni kọ́ máa ẹ́ kọ́ wá máa fi yóò na obìnrin ní pàṣán pé òkú lè lọ wọ́n ti lé mi nìkan mo lè kọ́ àá sẹ̀rí èèyàn nìkan jẹ ara wọn lélẹ̀ ọkọ jẹ ẹrú ìyàwó jẹ ẹrú lópin ìgbà táwọn méjèèjì bá ń bẹ lẹ́rú àtẹ mọ́kọ ọwọ́ ta lọ́wọ́ ẹ ọwọ́ ọkọ ni àmọ́ ń jọ́ tí sátọ́ọ̀sì wọn bá ti yàtọ̀ especially obìnrin ló di ẹ lọdọmọlúwàbí ọkùnrin ti wà ní kọ́ wá pé ọ̀rọ̀ òun ọ̀kọ́ ọkọ̀ ọ̀kọ́ òun ló ní choice nísìn. torí pé gbogbo wa la mọ̀ psychologically kí obìnrin kọ́dà bí ìjẹ́rú gbogbo ohun tóbìnrin bá ti rí fóun ju ọkọ òun lọ wàhálà là èyí tó wá burú jù ń bẹ̀ ni pé ẹrú kí ni mo pè é property lẹ́rú bí nǹkan ló lé tí wọ́n kàn lè gbé lọ wọ́n lè ta ọkọ rẹ̀ lọ́la tí ò sí jóse <laughs> olówó ọkọ rẹ̀ lè ní kò sówó lẹ̀ ẹ mú lọ ọjà kò sí jóse káwá pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọkọ ọgbọ́dọ̀ máa wà ní abẹ́rẹ́ náà ni pẹ̀lú pé obìnrin bẹ́ẹ̀ fẹ́ lè lọ́ọ́ pokùn so pẹ̀lú ìgbésí ayé wo ni bọ́ba ti dì bẹ́ẹ̀ lórí ìbàrí rálòfin ti dé atakọt لما atakọt kò على زوجها يا ha ya sèyí tó bá wù yìí tó bá wù ọ sẹ̀rí òsìsẹ́ ń pọ́n bélé pé tí o ti di ọmọlúwàbí náà ẹ̀ lè fẹ́ ra yín mọ́ ń bá ń o ẹ̀ lè fẹ́ ra yín mọ́ kọ́ a bọ́ lọ tẹ̀hún lọ́rùn ìfẹ́ ti wà láàrin wọn ọmọ nínú ti bàrírà yóò ti bímọ fọ́kọ rẹ̀ tí ń jẹ́ mọ̀gísù bóbìnrin bá fẹ́ kọ̀ǹsídà gbogbo eléyìí ń ṣe áfíríkà òun ọmọ òun ọ fara mọ́ bẹ́ẹ̀ náà kọ́ máa jọkọ òun kò sí wọ́n bẹ́ẹ̀ o kẹ́yìn ọmọ ti gbọ́ pé wọn ò lè fẹ́ra wọn mọ́ kálà kìí ṣe wọn ò lè fẹ́ra wọn mọ́ àmọ́ òun ni ó tú sí bọ́yá òun fẹ́ máa jẹ́yàwó ẹrú àbí kò tẹ̀wọ̀n lọ́rùn mọ́. nínú àwọn ọ̀nà míì náà tóbìnrin fi lè yọra rẹ̀ kó náà jàgà tọkùnrin kan wà máa pe wọ́n ti ní èmi nìkan mo lè kọ́ àà òun ni kúlóòrè tóbìnrin bá rí i pé gbogbo ohun tí ọ̀tẹ́hun lọ́rùn lòun kàn lọ́dọ̀ ọkùnrin yìí òun sì gbìyànjú gbìyànjú ìbànújẹ́ ojoojúmọ́ ni fún un ó lè tọ̀lá ó lè ṣe ń tà ń pè ní kíni kúlóòrè kíni kúlóòrè ni pé ó lè lọ́ọ́ bá adájọ́ ṣẹ̀ríà níbi tí ọ̀dùnsá adájọ́ ṣẹ̀ríà ó lè lọ́ọ́ bá màámù gbogbo ẹni ọjà bẹnu gan ọ̀rọ̀ mùsùlùmí yá òun ò lè máa kọ̀ntínú níyàwó lamẹ́yìn mọ́ òun sì ṣe tán gbogbo ohun tó fún un kóun ó ṣe kí ni òun ọ̀dà padà fún un èyí ò là ń pè ní kíni olórí gbọ́bìnrin bá ti tán yín òun náà àwọn ọ̀nà nù tí wàá ti pé bó ti di ninety nine point nine tá wí lónìí tá a wá gbọ́ yìí tíṣẹ̀rí àgbékalẹ̀ gan mọ́ ọlọ́run kọ́ sàmìnà wa àkọ́kọ́ nìyẹn nù súnà mẹ́ta tí Aisha ní lórí Barira ni òfin ti wáyé ó sì wá dòfin ìlà yawmil qiyamah ọkọ Barira yìí nínú rìwáyà míì tí Ibn Abbas gbà wá radiyallahu anhuma wọn làwọn pé ní gbogbo ògbóró Madina ń sì ń tẹ̀lé tó mi ń dà ní ojú rẹ̀ báyìí tí ń bẹ ìyàwó rẹ̀ mọ́ fi ń lẹ̀ mọ́ fi ń lẹ̀ ọlọ́nlẹ̀ padà lóhùn náà orí ẹni tí ó bọ́kùn lóhùn tòun náà ó sì wàhálà púpọ̀ kọ́dọ̀ wọ́n fi lọ débi pé ànábì náà bá a sì pẹ̀ sallallahu alaihi wasallam àmẹ́kọ̀ọ́ kan nù ànábì ọ̀jẹ̀ bàrí ráńpá o kọ́dà bàríra bí pé sáṣẹ sọ̀ ń pa mí láṣẹ pé kí n fẹ́ ni ànábì mi ń pọ́ láṣẹ àmọ́ n ti pẹ̀ ni wo bí ní dààmú ó nífẹ̀ẹ́ rẹ̀ kọ́dà nù rìwáyà mi ànábì kọjú sí Abbas tí ń jẹ́ bàbá Ibn Abbas ànábì ní ala ta'jab min hubbi mughisin bàríra wa min bughdi anabi ni òòrè mà aláṣà àjà abbas òòrè mà ǹjẹ́ kọ́ gbọ̀nyàn lójú mẹ́ń ṣùgbì mọ̀gífín bàríra bí mọ̀gífì ti fẹ́ràn bàríra tó wà búgùdì bàríra tá mọ̀gífà bẹ́ẹ̀ náà ni bàríra ti kórìíra rẹ̀ tó ìfẹ́ wa wà lójú kan ìkórìíra wà ní apá kejì òun fẹ́ràn rẹ̀ dójú àmì òun sì kórìíra rẹ̀ dé kò séyìí tí o ti wáyé rí nù náà jẹ́kọ̀ọ́ ní ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́m fẹ́ràn rẹ̀ tó wọn fẹ́ràn rẹ̀ à kò yé kò yé ké kò yé ṣe dandan nù súnà ọlọ́run pé bẹ́ẹ̀ bá ti fẹ́ràn ẹ̀ nìkan àti kó náà kó náà fẹ́ràn rẹ̀ nípa báyìí àwọn eléyìí làkọ́kọ́ súnà mẹ́ta tí yàrá wa Aisha wí ẹ̀kejì. وأودي لها لحم فدخل على رسول الله صلى الله عليه وسلم wọ́n fi wọ́n ta bàríra lọ́rẹ nígbà tí wọ́n ti sàrà fún ẹrú wọ́n bùn lẹ́ran. فدخل علي رسول الله صلى الله عليه وسلم àdìsí náà gùn ara ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni ni pé ọ̀pọ̀lọpọ̀ lónìí olórí orílẹ̀-èdè tó ju olórí orílẹ̀-èdè lọ là nẹ́bí sọlá ọsọlá tàwa lọrẹ ìyàwó rẹ hmm? ẹrú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kánsílọ̀ gan ò lè kò lè gbà kọ́ ọmọ ọ̀dọ̀ gan ó bọ́ba ti gbin ó lè má dáhùn èèyàn ni wọ́n ọmọ ọ̀dọ̀ kìí ṣe rú o gbogbo àwọn eléyìí yẹn bá fẹ́ jọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìwà rẹ̀ lé ọgbọ́dọ̀ wà lọ́wọ́ rẹ̀ èyí wọn ò dín kankan kù kò dín kankan kù nínú tọ́lọ̀ ṣe fún ọ anabi kalẹ̀ níṣẹ́jú kan sallallahu alaihi ó anabi ni débi pé ẹrú yóò tún wá wọn tún bùn ní nǹkan ojú òní yóò tún dá hmm, ní bí wọn bá gún báárà ní búrẹ́dì tó bá nà sí ọ sí wọlé gbà. ìyá ọ̀rẹ́ ìwọ náà jẹ́ ń bẹ̀ fún báárà ẹlòmíì kan yóò ti rò pé bóun bá yọba fún báárà lówó gan yọ wá sí yọ wá fọwọ́ mú etí owó òun lókè báyìí pé kọ́wọ́ rẹ̀ ọmọ bóun báyà mọ́tálásí tó fẹ́ kírun ọmọ wa wọ́n máa wá bí wọ́n gbọ́ mi wọ́n ní wọ́n lọ tó sáfù tí wọ́n lọ́tọ̀. ẹ̀dá àjọ ń gbèlú ni gbogbo ẹ̀lẹ́yìn náà máa gbogbo àwọn eléyìí ní a bá fẹ́ jọ ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tààrà àfi kó níwá rẹ̀ lẹ́ o. nípa báyìí ní súnà ni pé tọ́lọ́hún ṣe lófin látàrí bàríra wọ́n bùn lẹ́ran ó sì tún wá mú inú ẹran náà ọwọ́ àbùyá ńlá wa aisha ò nídìí ẹran bàríra o ntẹ́ fi mà ní pòun lọ́padà sanwó orí rẹ̀ ẹni ó lè sanwó orí yẹn ẹ mọ̀ pé kò nídìí kó gùn lẹ́ran àmọ́ ń gbà láti dùnnú pé èèyàn ni wọ́n náà mú wá. ó ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àwọlé báwọn wàlúbọ̀rọ̀mọ́ àlànà kò kó sì ń bẹ lórí iná ìyẹn ni pé àwọn ń dáná lọ́wọ́ fàdá àbìtọ̀ àmì nígbà nábì wọlé tó ṣe díẹ̀ kó ni wọ́n bá wọn gbé oúnjẹ tòun náà. fa'utiya bi khubzin wa udmin min udmi al-bayt nígbà wọn gbọ́ oúnjẹ síwájú ànábì sallallahu alaihi wasallam búrẹ́dì àti omi ọbẹ̀ tí ò lẹ́ran ni wọ́n ń pè ní ìdáàmú jámù rẹ̀ udmi min udmi al ìyá ńlá wa Aisha tún jámù nínú wa àwọn ọbẹ̀ tá a máa nílé irú àwọn ọbẹ̀ wo làǹdẹ́bí máa nílé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọbẹ̀ wo ẹ́ ọbẹ̀ tí ọ̀lẹ́ràn sallallahu alayhi wa sallam min odimi albayt àjẹ́ pé èyí tó strange ni kí ẹran kí wọ́n lẹ́ràn òun ni anabi fi ní kọ́ọ̀sì àti béèrè ńgbà tí wọ́n tún wá gbé ìjọ lẹ́ràn wá pé áá alam arọ burmata ala nari fiha lahmun ẹwà nabi sallallahu alaihi wasallam ọ̀rẹ́ rẹ̀ ń lẹ fáwọn ará ilé rẹ̀ náà da ààyè ṣe nígbà mo wọlé lẹ́ẹ̀kan mo rí kókò lórí iná mo sì rẹ́rìn bẹ́ẹ̀ anabi ń wí bẹ́ẹ̀ fún àwọn ìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam mi ẹ bá fẹ́ràn anabi àwọn bíi téèyàn ó sì mọ̀ ní ìwọ náà jọ́ ọmọ wa di ọba ti wọlé ọyà bàbá yín ti bẹ́ẹ̀ dé wọ ẹgbẹ́ gbogbo ilé ọwà gbóná gbogbo yín wọn kọ èèyàn ọjọ́ anábì ọ sọlọlọ sọlọ anábì wí bẹ́ẹ̀ àwọn náà ti da wọn da lóhùn ah, kọlu ba bẹ́ẹ̀ ni ẹrí ọràn ń bẹ lóòótọ́ àmọ́ lálàyé yà á Rasulullah ìwọ òjíṣẹ́ Ọlọ́run ذلك لحم تصدق به على بريرة ẹran tẹ́ rí lórí náà lóòótọ́ ni àmọ́ sàárà ni wọ́n fi ṣe fún bàríra fakarina an nut'imaka minhu ọkàn wa wá kọ̀ ká fún ọ jẹ́ ńbẹ torí pé kíni ìkórira kọ́ o tora ti mọ̀ pé wòye jẹ sàárà anabuwa muhammad sallallahu alaihi ó ṣe sàárà léèwọ̀ fún rẹ̀ àti gbogbo àrọ́ ọmọdéwọ̀n rẹ̀. ẹni wọ́n bá wa ní al-ulama warasatu al-anbiya ọ̀yẹ̀kùn náà jọ ànábì bẹ́ẹ̀ o kì í wá ṣe pé èèyàn máa wọ́n náà àti ẹ̀rí ti ànábì ò ní jẹ́ ó sì tún ní àrọ́mọdọ́mọ àwọn nǹkan ọ̀gbọ́dọ̀ tí kínní kọ́nà ń bẹnu rí wáyà kan pọ́ mọ́ ọmọ rẹ̀ Hasan àbí Hussein kan rí làbídùn ńlẹ̀ ọmọ èké òun bá mú ojú ẹnu ànábì wa mà pé nu làbídùn sàárà ni àgbà wọn fọwọ́ tẹ̀ lọ́nà fún kótó kótó kótó gbẹ̀mí pé àbínú sàrà lélẹ̀ yìí gba nàbì torí nù sallallahu alayhi wa sallam asọ̀tàn nàbì fúnra wa láwọn ọ̀sẹ̀ díẹ̀ tó kọjá ààrẹ náà lélẹ̀ yìí anabu Muhammad sallallahu alayhi wa sallam tí ò lẹ́ran lé yìí sẹ́ ẹ̀ máa bọ́jẹ́ three allocation anabi gbogbo bọ́jẹ́tì ń kọ́ mọ̀lú mùsùlùmí fúnra ọlọ́run ọlọ́run ló ń fa nàbì five percent ń bẹ́ẹ̀ bọ́ba ti wù ọ́ bí tó o bá rí pọ́ yẹ kọ́ náà sí wa anna lillahi khumsahu wa li rasuli five percent kò wá lẹ́rẹ̀ lé téèyàn hmm? máa kọ̀ntúrò five percent gbogbo rìsọ́sì irú nàìjíríà yìí kọ́ máa lẹ́rẹ̀ lé ó ṣe é ṣe anabi o tún wá sọ fún wọn sallallahu alaihi wasallam ní gbangba gbangba pé lẹ́yìn sálí mílẹ̀lẹ́fẹ́ yìí gbogbo owó yín owó mùsùlùmí ní nǹkan kan bẹ̀ ju kí ni ilẹ̀ alhums àfi one over five walhums mardudun alaykum ẹ̀yin náà ní sì náà fún ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ní òjò ọlẹ́ran lé gbogbo five gbogbo no five percent kọ́ twenty percent one over five ànábì tí wọ́n ń sọ ó bóòlì láti sọ fún wọn pé ẹ ti má bí ń ti ná gbogbo twenty percent ń ná alaykum ẹ̀yin náà lẹ́sùn gbà ẹ̀yin tẹ́ ẹ ná eighty náà ní dùn ní dùn fún ní ẹ̀hún ni òjẹ́ kó wọn ò lè lẹ́ran lé àbí bẹ́ẹ̀ kọ́ inú gbogbo ń dìgbò ọ̀nà twenty percent dídí ẹnìkan bí wọ́n fẹ́ máa wọ inú ẹran gbogbo ilé ògbó ọmọ mùsùlùmí sọ wà ń di ẹnìkan ò ní mọ iye tí ń bá bù bẹ́ẹ̀ ju ànábì sọlọlọ àṣọlọ kìí ṣe à ń kírun nìkan ní ìsìláàmù o ẹjẹ a máa rí yàtọ̀ pé ẹ̀sìn tàwọn eléyìí ẹ̀sìn tàwọn eléyìí kò sí gbogbo yìí hùn tíyẹn ó sì má tanra rẹ̀ bẹ́ẹ̀ bá wá pa àwọn ẹnìkan lẹ́kún ni wọ́n ń kọ́ mọ́sálásí inna Allaha tayyibun wala yaqbalu illa ọlọ́run ní tọ́ mọ́ lòun ọgbà o torí gbọ́ ọ̀nà tá a máa fi tanra wa nàìjíríà nù àbẹ̀rẹ̀ yẹn mọ́ká èyí tó bá má ní o fi ṣe yí òun ọlọ́run lòun ní gbà yìí tí ọ̀ mọ́ ọlọ́run kọ́ mọ́ sàmùnà wa. nípa báyìí èyí òun ní ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹ̀kẹ̀ parí ó nígbà táwọn wí bẹ́ẹ̀ fún ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ orí bàríyàrá lòfin mi tó ti dé ànábì ni ọ̀dà huwa alayha sadaqa wa huwa lana minha hadiya ńgbà wọn fi ṣe sàárà fún bàríra tòṣódekọ sọdakọ nù ìtumọ̀ tòṣódekọ ni pé wọn fi ṣe àti sọ fúnra wa ń bí i pé ọ̀tọ̀ ni sàárà ọ̀tọ̀ lọ́rẹ ọ̀tọ̀ lẹ́bùn asọdakọ alhiba alihadiya mẹ́tẹ̀ẹ̀ta yóò fún wa jọ kínní kọjọ zakao ẹlòmíràn mọ ìyàtọ̀ rẹ̀ fún yín lọ́kàn jò ní àhà. Ah, àfọyín lọ́kàn jò ní ìkọ́rọ̀ zaka àbí ńgbà tí ẹlẹ́ni lọ́njì mọ́sálásí lè nà ah, zaka ni tí ọ kàkúléètì ó jókòó gbogbo ń tọ́ ọba ní two point five percent ọgọ́dọ̀ ni orí mo fi owó sínú ẹnbílópù eh, mo fún yín nígbà tẹ̀ ń ṣe wòlímọ̀ ńgbà owó hmm, ọ ni gbogbo ẹ̀ ló ní òfin lọ́tọ̀ọ̀tọ̀ nípa báyìí ànábìyá mọ̀ wípé ọ̀tọ̀ ní sàárà ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ lẹ́bùn ẹ̀bùn nítòfi yàtọ̀ fún sàárà ni pé amẹ́ni àti sàárà fún ẹ́ òun lẹni tí kìíní òun lẹni tí ò ní tí à ń jẹ ẹni tí yẹn máa ti sàárà fún o kìí ṣe irú àwọn sàárà ẹni tóun náà ti yó ẹ́ tó gbọ́dọ̀ rẹ̀ náà wọ́n tó máa gbé jákàtì èyí wọn kọ́ o kọ̀ bá múnú ṣẹ̀ríà lọ́ba ìpè sàárà yìí àmọ́ ìtọ́ bá jẹ́ bùn kódò lè bùn mi lọ ní alẹ́ bùn ìwọ tí o ní thousand o lè ká ah, ẹ ti máa fún mi ní nǹkan gbogbo gbà èyí tèmi náà níní àwọn àlùfáà máa ṣe yà wọ́n ní àwọn èmi náà nílé agbára tèmi náà ka ilé ìwọ náà ọmọ pé bẹ́mi náà bẹ́mi náà bá níjú bẹ́ẹ̀ lọ èmi náà bá fún ọ ànábì máa wá gbárù yẹn sallallahu alaihi wasallam èyí tó bá jẹ́ kínní tó bá jẹ́ ẹ̀bùn. tẹ bá wá wò ó èwo lọ bá ṣe ti bàríra mu bàríra wàá ṣe sàárà fún Aisha kò pọ́síbù òun ni anagba Muhammad sallallahu alaihi wa sallam gbin na nígbà wọn fi ti sàárà fún ti sàárà lòun náà fi ṣe fún yà ẹ̀bùn ni anabi wa bá jẹ bẹ́ẹ̀ wà láha òun ni wọ́n fi ti sàárà fún wà lánàá. bóun bá bùn àwa lẹ́bùn àwọ̀ gbà èyí wọn ó tún jẹ́ kí inú bàríra náà kún dùn torúkọ wọn ọ̀ràn kan pé kọ́dà nàbí ọba àwọn jẹ́ ń bẹ́ àwọn Aisha nìkan ló rò pé ẹ́ wọ́n jẹ́ ń bẹ́ ti gbọ́ wa lánàbí ṣe lé wọ̀ fún àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ bó tilẹ̀ kó jìn tó sọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ gba sàrà kò sì gbọ́dọ̀ gba sàrà pẹ̀lú. so eléyìí ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀kẹta wàkọ́lá nàbí sallallahu alayhi wa sallam innamal wala'u liman lórí bàríra náà làdábì ti sọ̀fin pé ọ̀rọ̀ wàláwù kò ní di àtẹ̀sẹ̀ negotiate rẹ̀ ìyẹn ni pé ẹ̀tọ́ téèyàn ní kéèyàn ò fi jẹ ogún tá a wí lẹ́ẹ̀kan gbogbo ẹni ọba ti bọ́kùn lọ́rùn yàn ọtọmátíkálì wà láàwù rẹ̀ ti ṣe kínni ó ti di tiẹ̀ bẹ́ẹ̀ bá rántí ìtumọ̀ eléyìí ni pé ńgbà tí Aisha fẹ́ sanwó orí bàríra àwọn tó fẹ́ ta bàríra ojú kòkòrò ọ̀fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ gbowó wọn ò sì fẹ́ ju àǹfààní wà láàwù lẹ́ẹ̀kan wọn á ní tọ̀lọ́ sọ fún Aisha tó bá ń kó wọn san owó orí rẹ o àgbò wa àmàwà náà láti ní wàlá ànábì ní àhà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ innamal wala'u bẹ́ẹ̀ bá mọ̀ ẹ fẹ́ wàlá wẹ̀yìn náà ẹni ọmọ lọ nítorí tọ́lọ́n ẹni ọmọ lọ kíbàrí rọ ọmọ lọ pẹpẹ yìí lẹ bọkùn lọ́rùn rẹ̀ àmẹnìkan sanwó ẹ̀yìn ó gbowó ẹtùn alẹyìn lẹ ní innamal wala'u liman هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أجاك الله بيع بيري كان بي كان وان باوي ها ẹbí ẹni tí bá ń rú báwọn pé jẹ́làká ìrẹ́ ọwá yorùbá tó ń sọ lẹ́nu náà ntí ń jẹ́ alùbẹ́ ti fẹ̀ ju kínni ọfẹ̀ ju ọmọ àbọ̀mọ ọmọ lọ. inú alùpùpù ara léèyàn kọ́dà nu yorùbá tẹ ìwọ náà gbọ́ yé ẹni ọba yọ ìyàwó rẹ kó nu <laughs> inú ara lé rẹ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ gbogbo àwọn tẹ̀ ń wí tẹ́ fi dá wọn lóhùn ni pé alùpùpù náà bí líbi òun bó lòun ti jára lé ànábi tọ́mọ ọmọ náà lè jẹ sàrà àmọ́ tí òjò lè jẹ sàrà jáde wá àmọ́ kò tún máa pé béèyàn ọba díjọ́ máa nẹ́bí kò sí nù kíni kò sí nù ara alẹ́ ànábi ẹ̀mẹ́nu èkejì tó tiẹ̀ wá yanjú ẹ̀ yẹnyẹn ọ̀nà kan náà lọ́lọ́run ti dákọ̀ ahlul bayt nínú al-Qur'anil karim ọ̀nà kan péré ni ẹni wọn ó sì kùránì fún wọn kà ọ̀rọ̀ àwọn owó lọ́lọ́run sọ ń bẹ̀ ẹ́ ọ̀rọ̀ àwọn owó ni ọ̀rọ̀ àwọn ìyàwó ànágbà Muhammad sallallahu alaihi wasallam nínú kọ́ńtẹ́ẹ̀tì ọ̀rọ̀ wọn gan ni láwùjọ ahlul bayti ẹ̀yọ̀ kan tí ń bẹ nù alukur'ani karim mo ti wá bẹ́ẹ̀ mo ti wí àwọn yìí wọ́n ti sọnù ọlọ́run yóò já wọn náà mọ̀nà làdúrà tí a máa ṣe fún àmọ́ àwọn ọ̀rọ̀ báyìí wọ́n fẹ́ máa tún fífa ẹlòmíín náà wọ ibi àánú wọn ló fi nídìí ká máa ṣàlàyé díẹ̀díẹ̀ báyìí pé wá bọ́ọ̀ tiẹ̀ mọ́kí yorùbá lèmi rẹ̀ ń sọ má alẹ́ kí ni. ara léèyàn ṣé ó tún máa pé ọmọ ẹ̀ nìkan ọmọ rẹ̀ nìkan ìyàtọ̀ òfin tó de ní ti ń tí òfin ọ̀rọ̀ mẹ́jẹsàárà ọtọ. àwọn kan wọlé méjèèjì òfin ọba òfin ọba àwọn kan wọlé kan wò ní wọlé bó ti pé báwa náà ti ń gbé àwọn aráalé gbógun bá nísìnyí aráalé máa aráalé sí gbogbo ìlà wíwọ̀n nísìnyí àwọn ibìkan bẹ tó yẹ pé ní ẹni wọn jọ bí wọn ẹ̀gbọ́n àtàbúrò kò ní jogún rẹ̀ ṣe ọyọ kò nu ara lé rẹ̀ òfin ọ̀tọ̀ọ̀tọ̀ ní òde gbogbo rẹ̀. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين